wọ́n gbà láti ṣe ìgbéyàwó fún wọn wípé ilé ìtàn ṣe tán ṣe bọ́sẹ̀gbògiri bọ́sẹ̀gbògiri ó ti tó wọ́n dájọ́ ìgbéyàwó wọ́n ní kọ́kọ́ lọ ṣe court marriage ìyàwó ló ní káwọn lọ ṣe court marriage ọkọ ní rárá pípò òun ṣe court marriage pé church wedding ni àwọn máa ṣe ìyàwó ní táwọn bá ti ṣe court marriage pé kò nídìí church wedding mọ́ wípé kóòtù ti tó táwọn bá ti ṣe ẹ̀kan yóò ti tó ṣùgbọ́n ọkọ ní rárá pé òun gbọ́dọ̀ àtẹ̀ránṣẹ́ tẹ fi ránṣẹ́ sí mi ó wọlé o mo rí o. ìyàwó ní pé court marriage òun ló dáa jù kó jẹ́ káwọn ṣe wọ́n ṣàfà eléyìí wọ́n fà á lọ wọ́n fà á bọ̀ bàbá bàbá ọkọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó pé kí nìdí tó fi jẹ́ court marriage ni ó ṣàǹtẹnu mọ́ ó ní kò sí kankan torí pé nǹkan tó ń wo òun nìyẹn lọ́kàn wípé táwọn bá ti ṣe church marriage ó ló tẹ́ òun lọ́rùn ó ní káwọn má ṣe eh, báwo lẹ ṣe máa ń pè é eh, àwọn muslim tó máa ń so wọ́n pọ̀. Ah. a wà lórí program o. a wà lórí program ẹ ń fúlẹ̀ o ẹ jẹ́ ń fúlẹ̀ ẹ jẹ́ ń fúlẹ̀ gẹ́gbọ́n yín sọ lọ́pẹ́ ìyàwó sọ wípé ohun tó wù òun nìyẹn ìyàwó nìkan tó wò òun nìyẹn ọkọ ní rárá wípé ànísẹ̀ nìkáì tàbí torí ẹ̀ muslim ni àwọn ẹbí ọkọ ṣùgbọ́n christian ni ẹbí àwọn ìyàwó ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ ara wọn ọkọ sì mọ́ lọ ṣọ́ọ̀ṣì ó ní court marriage ló wù òun wípé òun ò ṣáà ṣe nìkáì tàbí chọ́ọ̀chì wọ́n sọ lọ wọ́n sọ bọ̀ wọ́n ní ó dáa kí nìdí ó lóun ò ní ìdí kankan kí ọlọ́run mi mo ti kí gbogbo yín sílé mo ti kí yín sílé àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o náà ní tán wọ́n yín o ẹ̀ẹ́dẹ́ mo sọ ẹ jẹ́ sáré sọ fún yín fàǹfààní àwọn tí wọ́n bá tó ẹ pọ́npẹ́ kan tó dórí ètò nígbà tí mo sọ̀rọ̀ Ṣẹ́gun David bàbá àti màmá wọ́n wà nílé ìwòsàn lọ́dọ̀ Ṣẹ́gun mo rẹ̀ ti bá wọn sọ̀rọ̀ ní àárọ̀ yìí wọ́n sì ti gba owó tí a fi ránṣẹ́ bọ́sẹ̀ ti gba owó ìyẹn níyàwó Ṣẹ́gun ó ti gba owó bàbá wọ́n ṣàdúrà màmá ṣàdúrà mo ti ka àdúrà tí wọ́n ṣe mo ti kà á wọ́n sẹ́ndẹ̀ sórí fóònù mo ti kà á sí etí ìgbọ́ gbogbo wa ẹ̀bọ́n tẹ̀ jẹ́ pé kí Ọláwùmí ẹ̀yìn ti pẹ́kẹ́ tó dé ṣùgbọ́n ó dà pé ọ̀nàrẹ́bù Yẹmi náà olú yẹmi dami àwọn náà pẹ́ kọ́ tó wọlé ṣùgbọ́n wọ́n bá díẹ̀ lẹ́nu mi mo kà á gbogbo àdúrà tí wọ́n ṣe ṣẹ́gun sọ pé màámi ó sọ fún bàbá àti màmí ẹ̀ pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ ìyẹn ló jẹ́ kínú mi dùn kí n máa tẹ àwọn orin ọlọ́kùnjọ̀kan tó jẹ́ orin ọpẹ́ lónìí ṣẹ́gun ní màámi èmi ló ń bá wí olóhùn fẹ́ mu ọsàn màmá ẹ̀ wà ń bẹ̀ bàbá ẹ̀ wà ń bẹ̀ mo á ní wọ́n ló sọ pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo á ní kàn gbé fóònù fún wọ́n á ní màámi òun fẹ́ mu ọsàn mo á ní màmá ṣé ọ̀sán wà tí ò bá sí ẹ lọ bá mi rà fún ẹ bá ń pe bọ́sẹ̀ ṣe bí ó ti kówó fún yẹn wọn ló ti kówó fún àwọn wọ́n sì ti lọ yan owó wọn lọ yanjú owó iṣẹ́ abẹ tó ṣe fún tá à ń pè ní surgery wọn náà ti lọ yanjú owó iṣẹ́ abẹ àti àwọn gbèsè tí wọ́n ní wọ́n lọ yá wọ́n ti yanjú yẹn owó waterbed àtẹ̀jẹ̀tàn ló máa gbà ó dà pé yẹn nìkan ni wọ́n ní kí wọ́n lọ wá wá àti àwọn omi tọ́ndẹ̀ tó ń gbà àtàwọn oògùn tó ń fẹ́ rà mo ní wọ́n ṣàtìyànjú owó sọ́jú àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí ọláwùmí owó ò ní tán lọ́wọ́ yín o ẹ̀ ní owó tì mo dẹ̀ ti fi ṣe the center for family resources and women empowerment mo ti fi ṣe yín mo ti fi jẹ́ o wọ́n sì ti ṣàdúrà fún yín mo ti ní kọ́ bá mi wá ọsàn fún ṣẹ́gun o bó tẹ̀ ti lè jẹ́ pé òun ẹ̀ ò tí ì jagara dáadáa ṣùgbọ́n ó bá mi sọ̀rọ̀ ó sì lóun máa mú ọsàn mo sì ní kí màmá wá ọsàn fún èyí tí mo gbọ́ láàárọ̀ yìí nìyẹn kó tó di pé mo dórí ètò òun gan ló yẹ kí eh, aago méjìlá kọjá ogún ìṣẹ́jú kí n tó bẹ̀rẹ̀ ètò torí ìgbà tí mo bá sọ̀rọ̀ tán ni mo ṣe bọ́ sórí ètò àdúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ o lágbára Ọlọ́run àní firú ẹ̀ sán o owó ò ní tán lọ́wọ́ gbogbo wa o àní dààmú lórí àwọn ọmọ mo dúpẹ́ o Dámiláre Ìṣọ̀lá ẹ káàbọ̀ sórí ìkànnì yìí gẹ́gẹ́ mo yẹn sọ lọ wọ́n ti dájọ́ ìgbéyàwó ṣùgbọ́n wọ́n wá wọ́n ṣàfi ọ̀rọ̀ yìí wọ́n fi ẹnu ẹ̀ kò èmi ti ń tòótọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ń ṣe nǹkan tó mú ìlú nàìjíríà ni ó ti ṣẹlẹ̀ kò ṣe nǹkan tó mú o ó gba gbogbo ògbóró kan àdúgbò tó ti ṣẹlẹ̀ màá sọ fún yín ilé ìjọsìn tí wọ́n fẹ́ lọ màá sọ fún yín cathedral ni ilé ìjọsìn tí wọ́n fẹ́ lọ gbogbo àwọn èèyàn ti wà ní ilé ìjọsìn níjọ́ ìgbéyàwó ìyàwó ti múra èmi là ń ṣe bí a ṣe pọ̀ báwọn yìí o ìyàwó là ń gbé o kí lẹ̀ ń ṣe bí ẹ ṣe pọ̀ báwọn yìí o ìyàwó là ń gbé o ìlẹ̀kẹ̀ sọ ìlẹ̀kẹ̀ sọ́wọ́wọ́ ìyàwó là mí gbé o èmi lẹ̀ ń ṣe bí ẹ ṣe pọ̀ báwọn yìí o gbogbo ẹ̀ ti ṣe kẹ̀kẹ́ kùkù kẹ̀kẹ́ èrò ti pọ̀ ní chọ́ọ̀chì bìbà ìyàwó ṣáà sọ pé kóòtù lòun fẹ́ ṣùgbọ́n wọ́n ní ńlá kò sọ̀rọ̀ kóòtù ńbẹ̀. àwọn ẹbí ìyàwó ẹbí ọkọ wọ́n ti wà ní ilé ìjọsìn tí wọ́n retí ọkọ àti ìyàwó ṣẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́tò ìyẹn ọkọ̀ tí wọ́n fi gbéyàwó àtọkọ wọ́n pàdé ní ilé ìjọsìn ọkọ ní òkọ̀kọ́ wọlé ìyàwó ní òwọlé gbẹ̀yìn torí bí a ṣe ń ṣe nu bọ́dà ṣe ń ṣe ìyàwó gidi nìyẹn wọ́n ní báyìí là ń ṣe báyìí là ń ṣe báyìí là ń ṣe gbéyàwó ọmọ tó gbọ́ràn o èmi ti ń tòótọ́ ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ọkọ tó yẹ kó ṣe best ìyẹn ló pẹ́ kó tó dé ọ̀dọ̀ ọkọ èrò pọ̀ bìbà lọ́dọ̀ ọkọ ló pe ọkọ jáde gbogbo ẹ̀yin tẹ́ bá ń jẹ́ níyẹn má bínú o ó ní ní ìwà ọ̀rọ̀ wà. ó pe níyì ó sọ̀rọ̀ kúbẹ́kúbẹ́ sí níyì létí kí ni níyì gbọ́ ọ̀rọ̀ yìí sí níyì tó ti múra ìgbéyàwó ọkàn wọn sì ti ń lọ ṣùgbọ́n ojú ọ̀nà bíi tí ọ̀rẹ́ níyì yìí tó ti ń sọ̀rọ̀ fún níyì ibẹ̀ ló ti ní níyì ti ní kán páàkì ọkọ̀ ọkọ àwọn ìyàwó sì rèé ó wà ní ẹ̀yìn torí wọ́n ti jọ kúrò wọ́n jọ fi ìpàdé síbi kan jọ pàdé ṣùgbọ́n ọkọ àwọn ìyàwó ló wà lẹ́yìn tí àwọn níyì wà wájú bí yẹn ṣe sọ̀rọ̀ fún níyì báyìí wújẹ́wújẹ́ níyì bá ní kọ́kọ́ dúró pípọ́kọ̀ gbọ́dọ̀ lọ ilé ìjọsìn mọ́ èmi tí ń tòótọ́ níyì bá bọ́lẹ̀ nu mọ́tò ló bá fárígá pé òun ò ṣèyàwó mọ́ o fúláwà tó wà lọ́wọ́ ẹ̀ ìgbẹ́ àfẹ́wé ríǹgì wọ́n ní oko là ń wá nǹkan ọbẹ̀ ló bá lóun ò ṣèyàwó mọ́ gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí bẹ níyì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà bá ń tẹ̀lé níyì o gbogbo táì tó ti dè tó ti bá dè dáadáa ló bá mú táì ló bá tu lọ́rùn ló mú tíṣẹ̀tì ló ń làágùn ní mẹ́sàn-án mẹ́wàá ló bá mú tíṣẹ̀tì tíṣà tiẹ̀ ló bá tún bọ́tìnì ẹ̀ ló mú jákẹ́ẹ̀tì ló tún bọ́tìnì ẹ̀ ǹjẹ́ kí ló dé kí ló dé kí ló dé ní yóò sàn kọ́kọ́ ló bá ṣànílá òun ò mà ṣèyàwó mọ̀ àwọn ìyàwó náà bá bọ́lẹ̀ pẹ̀lú aṣọ ìyàwó gúrẹ́jẹ́ ẹ̀wọ̀n pàṣọ ìyàwó adẹ̀ máa wọ́lẹ̀ ọjọ́ yẹn ta ló fẹ́ wò ìyàwó náà fẹ́ wò ẹni tó ní nǹkan náà fẹ́ wò kì í ṣọkùnrin obìnrin làwọn èèyàn máa ń wò jọ́ náà pé ẹ jẹ́ káwò bó ṣe múra ẹ jẹ́ káwò bó ṣe rí bọ́kọ àti ọba ṣe nǹkan ìyàwó ní gbogbo ayé máa ń wò kó ń ṣọkùnrin ọkùnrin ó lè jẹ́ short nìkan nìkan náà máa wọ̀ ṣùgbọ́n ìyàwó àwa á mẹ́kọ̀pù àkùnjú àkùnmọ́ gbogbo akẹ̀rẹ̀kẹ́ gbogbo ẹ̀ yóò mọ gúlò ní torí àwa ni gbogbo ayé fẹ́ wò gbogbo aṣọ ẹ̀ bó ṣe ń wọ́lẹ̀ báyìí ló ń dọ̀tí ẹni tó tiẹ̀ ń bá kó aṣọ ẹ̀ lẹ́yìn ń bá kó ló ń pẹ́ kàn faṣọ sílẹ̀ èmi ti ń tòótọ́ ní ìní àdísẹ́ òun ò ṣèyàwó mọ́ gbogbo ẹbí dẹ̀ ti wà ní ilé ìjọsìn tí wọ́n ti ń retí ọkọ àti ìyàwó wọ́n rọ̀ ọ́ wọ́n tù ú pé kó tiẹ̀ ṣe lè ṣe kó lọ ṣèyàwó pé tó bá ṣèyàwó tán wọ́n mọ sẹ́tùlẹ̀ yẹn ni pé wọ́n mọ yanjú ẹ̀ ó ní lá ó lóun ò ṣèyàwó mọ́ náà bá pe bàbá ìyàwó àti bàbá ọkọ ní ilé ìjọsìn tán wà ipe kán máa bọ̀ kán wá bá wọn ní ibi báyìí báyìí báyìí báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ ní agége ó kọjá abẹ pé kán wá bá wọn ní títì ibẹ̀ ipe ní ìtìfárígá pòun ò ṣèyàwó mọ́ o irú kílẹ̀ yìí wọ́n sì náà ti gbàdúrà wọ́n ti dábọ̀ gbogbo wàhálà yìí bàbá àti ìyàwó náà bá gbéra bàbá ìyàwó àti bàbá ọkọ náà bá gbéra ló di ibi tí àwọn níyà àti ìyàwó ẹ̀ wà èmi ti ń tòótọ́ bàbá dé bàbá ọkọ dé ibi tí níyì wà bàbá ọkọ bá ní ẹ̀dẹ̀ tí mo àwọn bàbá tó bá jẹ́ èmi ni mo bí ẹ tí mo jẹ́ bàbá ẹ tó bá sì jẹ́ ìyá ẹ lélẹ́yìí ó yá nìṣó ní ṣọ́ọ̀ṣì ká lọ so yín pọ̀ bàbá ìyàwó náà wọ́n bá ní kí ló ṣẹlẹ̀ ìyàwó lòun ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ ọkọ ọkọ nílá àníṣe òun ò ṣèyàwó mọ́ wọ́n bá ní ó dáa kó wọnú mọ́tò kó jókòó kí wọ́n yanjú ẹ̀ ló lòun ò mọ́tò ó ní òru ló mọ̀ òun lákọlákọ ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló le tó lè yìí ó ní kó béèrè lọ́wọ́ ìyàwó òun wọ́n sì béèrè lọ́wọ́ ìyàwó ìyàwó ní òun ò mọ nǹkan tóun ṣe fún níyì o wípé kàn jọ kán bóun bẹ́ẹ̀ àbálọ àbábọ̀ bàbá ìyàwó àti bàbá ọkọ àti ìyá ìyàwó yọ ọkọ ìyàwó ń ké ló ń gbéra sánlẹ̀ ló sọ pé kí ni ìmábà tòun jẹ́ wọ́n bá fi ọlọ́run bẹ níyì ìyá ní ọmú mi méjèèjì tó mu yìí tó bá jẹ́ mi mo bí ẹ o gbọ́dọ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ ló wá ní kan pé ọ̀rẹ́ òun kan béèrè wípé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ níyì ni wọ́n pè tí orúkọ ẹ̀ ń jẹ́ tọ̀míwá tọ̀míwá ní bàbá màmá ohun tóun gbọ́ lòun sọ fún níyì o wípé òun ò sì mọ̀ wípé yóò fara ya báyìí àti pé ohun tó ṣẹlẹ̀ kò ju pé ìyàwó tó fẹ́ fẹ́ yìí ó ti bí ọmọ kan tẹ́lẹ̀ ọmọ yìí sì wà ní abúlé wọn abúlé tóun ti lọ ṣe ìsìnrí ìlú ìyẹn tá à ń pè ní NYC sísin orílẹ̀-èdè bàbá ẹni ibẹ̀ lòun ti rí ọmọ tíyàwó ẹ̀ bí tó jẹ́ pé ọ̀dọ̀ bàbá àgbà àti ìyá àgbà ni wọ́n fi ọmọ yìí sí ọmọ yìí sì ti pé ọmọ ọdún márùn-ún ó ní nǹkan tó ń béèrè lọ́wọ́ níyì ni pé ǹjẹ́ ó mọ̀ bóyá ìyàwó ẹ̀ ti bímọ rí tẹ́lẹ̀ èyí ló wá mú níyì tó sọ pé òun ò ṣèyàwó mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ yìí wọn ò ṣe ìgbéyàwó yìí mọ́ o ṣùgbọ́n arábìnrin yìí ó di ohun tó jẹ́ pé wọ́n gbèdé ilé ìwòsàn nítorí pé ara rẹ̀ kò yá tó di ohun tó jẹ́ pé wọ́n ń gbé káàkiri nítorí ẹ̀ ní yóò dáríjì ìyàwó ẹ̀ o kò sì fẹ́ mọ́ ó ní mo ṣe máa ń sọ fún wa pé èèyàn kan kì í rìnrìn ìbàdàn lárìnrìn bọ́ọ̀bù àrí ọgbọ́n kan bẹ̀ ó rí nǹkan kọ̀ọ̀kan bẹ̀ ṣáá ni gbogbo àwa lọ́kọláya gbogbo àwa àfẹ́sọ́nà ẹ má jẹ́ ká máa fi nǹkan kan pamọ́ fúnra wa wọ́n ní sàn láàárín ajé nímú ní pẹ̀kọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sọ òtítọ́ ọ̀rọ̀ ká máa fi inú kan bára wa lò ohun tó bá ṣẹlẹ̀ ní ká máa sọ tó bá máa fẹ́ yóò fẹ́ ẹ̀ tí ò bá ní fẹ́ kò ní fẹ́ àti pé tí ọlọ́run bá ti kọ yín pọ̀ ó di dandan ká ẹ fẹ́ra yín kí ló wá dé tó jẹ́ pé à ń lè bára wa ká ṣàlàyé ohun tó bá ti ṣẹlẹ̀ sí ẹlòmíì past tiẹ̀ ó máa ń hàn tiẹ̀ àwa máa fi pamọ́ kò ní lè sọ bóyá torí pé ó ti sọ fún ẹnìkan tẹ́lẹ̀ bóyá ọkọ tó kọ́ fẹ́ fẹ́ àwọn tó fẹ́ fẹ́ tó ti sọ fún yẹn tẹ́lẹ̀ tíyẹn ti wá fi ìyẹn tó ti wá fi tó ti wá fi mú un á wá rò pé à eléyìí tó ń bá dẹ̀ tún fẹ́ o òun ò lè ṣàlàyé fún o kó má lọ tún di nǹkan míì irú àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń da ìgbéyàwó rú lélẹ̀ àbẹ́ ìgbéyàwó yìí dàrú o onímọ̀ṣẹ́ máa ń sọ fún wa pé gbogbo àwa lọ́kọláya tàbí àwa aláfẹ́sọ́nà yálà àti fẹ́ra wa sínú ilé ni yálà a wà lójú ọ̀nà ní gbogbo apátápátá ẹ jẹ́ kí a máa ṣòótọ́ ọnú pẹ̀lú ara wa ọmọ bíbí kì í ṣàrùn ó ṣeṣe kó jẹ́ pé àṣìṣe lọmọ bíbí kọ́kọ́ fi wáyé tàbí bóyá ẹni tó fẹ́ àbí bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ tàbí bóyá ọkọ ẹ̀ kú tàbí bóyá bóyá wọ́n rèpè àbí bóyá wọ́n fi tipátipá bá a lò pọ̀ àbí nǹkan kan ṣá ló ṣẹlẹ̀ tá a bá ṣàlàyé fúnra wa tá a bá máa fẹ́ra wa kò ní ká má fẹ́ra wa ṣùgbọ́n tí ọlọ́run bá kọ́ yín pọ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe gbogbo àwa ọkùnrin tá a wà láyé yìí ọlọ́run ti ní obìnrin kọ̀ọ̀kan fúnra wa ọlọ́run dẹ̀ lóbìnrin méjì fẹ́ lómi ó mẹ́ta fẹ́ lómi bágbára ẹ bá ti gbé ni gbogbo àwa obìnrin tá a rẹwà láyé yìí ọlọ́run ti ní ọkùnrin kọ̀ọ̀kan fúnra wa bí kan bá nítorí pé bóyá òbí mọ̀ òun ò fẹ́ ọlọ́run á dẹ̀ pèsè míì fún ẹ tó jẹ́ pé ọkọ alálùbáríkà ṣùgbọ́n ká máa lo inú méjì pẹ̀lú ara wa tí ọkùnrin bá wá tó bá wá mọ̀ nígbẹ̀yìn ó máa ń fa wàhálà tó bá dẹ̀ pé obìnrin náà ló mọ̀ nígbẹ̀yìn ó máa ń fa wàhálà ìdí nìyí tí mo ṣe ń sọ fún wa pé gbogbo apátápátá ẹ jẹ́ ká máa lo inú kan pẹ̀lú ara wa ìgbéyàwó yìí ó túká o ó túká tẹ́ mo ń sọ pé Eh, níyì ò ṣègbéyàwó pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀rẹ́ tó sì wàá sọ̀rọ̀ náà eh, òun náà náà ń bá wípé òun ló da ìgbéyàwó wọn rú èpè gan ni arábìnrin ló fi ọ̀rẹ́ ọkọ ẹ̀ ṣe abẹ́rẹ́ báyìí ọlọ́run lódùmarè yóò ṣàánú fún wa ẹbí eh, tí a ó rí mọ lórí ètò ọ̀rọ̀ ṣọ̀rọ̀ kò fún tòní nìyí ìwọ̀n bá tẹ bá ti gbọ́ ẹmú kan tàbí méjì kí ẹ fi ṣe òdiwọ̀n ayé yìí àti èmi náà torí pé èmi náà ẹ̀kọ́ lèmi náà kọ́ náà nǹkan tí a bá sọ tí n bá ṣe tán màá lọ tún gbọ́ màá gbọ́ àwọn nǹkan tí èmi náà sọ. ilé ayé yìí ó pẹ́ gbàgbéje ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn ìlú gángan ni ọ̀rọ̀ ilé ayé adúpọ̀pọ̀ lọ gbọ́ ẹ̀yìn èèyàn wa tí ẹ ti wà mẹ́ àwọn kan ti lọ kírun òdúpẹ́ yín tẹ̀sí mi bẹ̀rẹ̀ ètò yìí àdúrà wa yóò gbà ọ́ adúpọ̀pọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fi ìdáhùn sí béèrè tí a béèrè Prince James adúpẹ́ lọ́wọ́ yín o adéwọ̀yìn ọláìtàn Eh, ọ̀gbẹ́ni kúnlé aṣáájú eh, ọ̀gbẹ́ni azeez bákan náà muideen àdúpẹ́ lọ́wọ́ yín awokojọ tọba àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lọ́lá àdúpẹ́ lọ́wọ́ yín eh, abọ́sẹ̀dé olórúkọ mi ẹ̀yin náà ẹ̀ ṣe bákan náà umix àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ṣùgbọ́n mo sọ pé ẹni tó bá kọ́ gba ìbéèrè la máa fún ní àwọn ẹ̀bùn wa mo ní ẹni tó bá kọ́ gba ìbéèrè la máa fún àwọn ẹ̀bùn wa ó dáa Prince James àwọn ní owó ẹyọ bẹ́ẹ̀ ni owó ẹyọ wọ́n ní owó ìwúrò ògúngúnnísọ̀ ajé ògúngúnnísọ̀ owó ẹyọ ni ṣùgbọ́n wọn ò ná ọmọláyè sí ṣùgbọ́n tẹ bá rẹ lómi á fi sínú oorun ẹ̀ ẹlòmíì àwọn jàǹkà ló máa ń lò ju wọn máa fi sínú oorun wọn tàbí tó bá ṣe braid ìyẹn tó máa dirun Bob Marley ẹ máa rí tó máa kì sínú irun wọn àwọn kankan tó fi ṣe ní ìsìn owó ẹyọ ni gbogbo yín lẹ gbà Òkúnlé ẹ gbà àwọn kó èjọ àwọn náà ní owó ẹyọ ó gàn pé tó bá kọ́ gba ọgbà ẹni mo fẹ́ fún ṣùgbọ́n ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo béèrè ọdẹ ẹjẹ máa kà lọ náà ọláìtàn àwọn náà ní owó ẹyọ kúnlé owó ẹyọ àṣìṣe owó ẹyọ umix owó ẹyọ lọlá owó ẹyọ àṣìṣe owó ẹyọ aṣáájú owó ẹyọ Abọ́sẹ̀dé owó ẹyọ gbogbo yín lẹ ti ẹ̀gbá owó ìjọ tọ́ba àwọn náà lówó ẹyọ ṣùgbọ́n ìbéèrè kejì tí mo á béèrè òun lélẹ́yìí wọ́n ní béèrè ọ̀hún wà. ọ̀dà ìbéèrè kejì tí mo béèrè yìí mo ní ìbéèrè kínní tí mo béèrè tó jẹ́ tí mo fi sí kejì lẹ́ẹ̀kan mo ní kí ni àgógó ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè kejì mo ní kí ni ohun èlò tó tó jẹ́ pé láyé àtijọ́ gbogbo nǹkan ló wúlò fún tí wọn ò bá rí kò sí nǹkan tí wọ́n lè ṣe ó tún wà lóde òní tó jẹ́ pé wọ́n tún ń lò ó ṣùgbọ́n nǹkan tó ń lò fún ó wá yàtọ̀ sí gbogbo nǹkan tó ń lò fún láyé àtijọ́ ìyẹn ni àwọn èèyàn sọ pé owó ẹyọ tí wọ́n dẹ̀ gbà á ṣùgbọ́n ìbéèrè tí mo béèrè pé kí ni àgógó máa ní kọ́ pa òwe kan tó rọ̀ mọ́ ìbéèrè kẹta rè mo ní tí Yorùbá bá ní ò tiẹ̀ sọ mí wò tàbí ó sọ mí wò mo ní kí ni ohun tí wọ́n ń sọ yẹn sísítà mi lọ́lá akínjókòó ọ̀gá àgbà iléeṣẹ́ cives microfinance nílùú ìbàdàn yóò dà kò ní bàjẹ́ o ṣàlàfíà lẹ́wà ẹ̀kọ́ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kan ara ò lebi àjíǹde ara yóò mọ̀ jẹ́ o ẹ̀bá ń kí gbogbo ilé ọ̀làdàpọ̀ kọ́lé oṣó láti GTB báwo ni ṣàlàfíà nílùú abẹ́òkúta ṣé gbogbo ẹ̀ ń dùn yóò dà kù ní bàjẹ́ ọmọjọmọ lọ kẹ́sì àdúpẹ́ lọ́wọ́ yín aṣáájú ẹ̀yin náà ẹ káàbọ̀ padà mo á ní mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbọ́ àwọn tí wọ́n fi ìdáhùn ṣọwọ́ ṣùgbọ́n àwọn kankan pa mí lẹ́rìn tó jẹ́ pé mi bá kà síta yìí gan rẹ́rìn ah, ó lágbára ṣáàrí kò sí fẹ́ẹ̀lì kíláàsì tèmi páàsì nítorí pé àṣà wa ìṣe wa ká bá máa gbàgbé ká máa rọra wa létí òun náà ni ètò ìmọ̀ abọ́sẹ̀dé tí ó ṣe wà ní orí ìkànnì yìí tá a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àti àwọn tí a ti wà lórí ìkànnì láti wákàtí méjì ní ìsìn báyìí torí a máa tó fulẹ̀. ó dáa James adúpẹ́ lọ́wọ́ yín o èyí kan pa mí lẹ́rìn wọ́n ní ó ṣe mí rí yẹn ni pé ó sọ mí wò wọ́n ní ó ṣe mí rí ẹ ọláìtàn wọ́n ní kò ṣe mí rí ẹ kúnlé wọ́n ní ó ṣe ọ́ rí mo máa ń sọ pé tẹ́nìkan bá ti kọ nǹkan káwọn tó kù yé máa kọ́ torí ó ṣeéṣe kọ́ ẹ pé ẹni yóò gbà á ó ṣeéṣe kọ́ ẹ pé ẹni yóò gbà á ẹ̀ lọ́lá wọn ní ó ṣe mí ṣe ọ́ ó ṣe mí ṣu ọ́ ṣé ẹ̀yìn ìjẹ̀ṣà ni àbẹ́wò wọ́n ló ṣe mí ṣu ọ́ ó dáa àdúpẹ́ ẹ̀ abọ́sẹ̀dé wọ́n ní ó ṣe mí rí ó dáa àwọn kò èjọ àwọn ní. Ni àwọn fòyè adéwọyà wọ́n ní o ò béèrè mi wọ́n ní o ò béèrè mi ọ̀dà bákan náà ọláìtàn àwọn náà mo ti ọláìtàn ọláìtàn méjì ni wọ́n kọ o wọ́n ní oṣù ọ̀ oṣù ọ̀ oṣù nínú yorùbá wọ́n kọ s-u-r-e oṣù ọ̀ mo ló da gbogbo ẹ̀ náà ni adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín ẹ ṣeun gan ni o aṣáájú adúpẹ́ lọ́wọ́ yín àṣìṣe adúpẹ́ lọ́wọ́ yín ẹ Muyideen adúpẹ́ lọ́wọ́ yín umix adúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín náà ni mo kí kò sí fẹ́lẹ̀ ní kíláàsì tèmi bákan náà ìbéèrè kan tó kù tí máa béèrè mo ní àgógó mo ní ká wá pa òwe kan tó rọ̀ mọ́ kò tí ẹ̀ sẹ́ni tó gbà á abọ́sẹ̀dé olórúkọ mi àwọn ní àgógó wọ́n ní agogo àṣà tá a máa ń lù táwọn ìṣẹ̀m tó máa ń lò fún ìṣẹ̀ǹbáyé ọláìtàn àwọn náà ní à tábà wo sinimá mainframe wọ́n ní agogo wọ́n ní sinimá ni mọ́tò gbogbo ilẹ̀ mọ̀ pa mí lẹ́yìn lórí ètò ó dáa kò sẹ́ni tó gbà yẹn o kò sẹ́ni tó gbà yẹn ṣùgbọ́n ẹ̀yin ò gbá ní o ẹnìkan ṣoṣo ló gbà á awọ́kọ̀jọ tọ́ba wọ́n gba gbogbo ẹ̀ wọ́n gba gbogbo ẹ̀ wọ́n ní ìbéèrè àkọ́kọ́ yẹn ni pé mo ní kí ni ohun èlò tó ṣe bí ẹ láyé àtijọ́ tó yẹ pé tí wọ́n bá rí wọn lè ṣe ọkàn tó dẹ̀ tún lò láyé ìsìn ṣùgbọ́n nǹkan tó ń lò fún yàtọ̀ wọn lówó ẹyọ wọn gbà á wọ́n ní kí ni kí ni Yorùbá sọ yí pé tàbí tí Yorùbá sọ yí pé ó sọ mí tàbí ò sọ mí ó sọ mí wò tàbí kò sọ mí wò wọ́n ní ò béèrè mi màá fún wọn ẹ tiẹ̀ béèrè wa ẹ tiẹ̀ béèrè wa tàbí ò tiẹ̀ béèrè mi àbí ò tiẹ̀ yẹ̀mí wò ó pé à ah, ṣàlàáfíà ló wà wọ́n gbà á wọ́n ní ìkan tó kù pé kí ni àgógó àgógó ẹnu ẹnu mọ́ pa mí ẹnu kó o là mí ẹnu mi ò ní pa mí ẹnu mi yóò là mí ni mi ò sì ní ṣìṣọ́ láṣẹ Elédùmarè ẹnu là ń pè ní àgógó àwọn tó wá sọ pé ẹnu má pa mí ẹnu kó là mí kẹnu má pè mí abọ́sẹ̀ ní kẹnu kó là mí ni kẹnu mi báyìí bọ́ọ̀lì mi bá ti ń gbé mi débi rẹ báyìí tẹ́sẹ̀ mi sì ń débẹ̀ kẹnu mi náà kó máa là mí àgógó ẹnu àgógó òun náà ni ẹnu ẹnu má pa mí ẹnu kó là mí. tó adúpẹ́ pọ̀ lọ́wọ́ kí ni a máa wá fún ọ mi lè fún yín ní ẹ àwọn kọ́ ẹ̀jọ́ tọ́ba ibolẹ̀ wà ẹ jẹ́ nkọ́kọ́ mọbi tẹ́ ẹ wà ná ibolẹ̀ wà torí trash can tán fún wa àwọn tó bá wà lágbègbè wa ń bíbáyìí la máa fún ní trash can ibolẹ̀ wà kí n mọ̀ ibolẹ̀ tó bá jẹ́ ìlú nàìjíríà lẹ́wà ẹ ẹ tẹ́ksì mi lẹ́yìn ètò tó bá jẹ́ ìlú nàìjíríà máa ní kẹ́ lọ gba yọpì dàdì lọ́wọ́ ẹ aṣáájú ní iléeṣẹ́ wa ní bio and sons communication number seventeen mojoyan lasas opposite akínwálé ẹlẹ́jà ní mọ́nàtán nílùú ìbàdàn ẹ ṣe ó de ní ẹ sì lórí ètò ẹ bá ti lè ṣe ó de ní ó parí nìyẹn á jẹ́ pé ni màá fún yín nìyẹn wá bá bá lórí ètò nísìnyí bá ti ń ṣe ó de ní ẹ máa ṣe yá nọmba two nọmba three ẹ sì lórí ètò tẹ bá ń gbọ́ mi tẹ bá lọ tù tẹ bá ń gbọ́ mi ẹ yọpì dàdì màá ní kàn fún yín ní yọpì dàdì màá kọ sílẹ̀ yọpì dàdì ni màá fún yín àwọn orin aláàjì kọ̀lẹ́tì àyìnlá kébé ń kwara yọpì dàdì láti ọwọ́ aláàjì ṣùgbọ́n bàbá wa bá mi gbà lórí ọlọ́run tó wà nìkan ìdí ṣáṣá nílùú ìbàdàn àwọn ni wọ́n kó àwọn orin sílẹ̀ fún wa wípé ká máa fún àwọn èèyàn tó bá jẹ ìbéèrè lórí ètò yìí adúpẹ́ lọ́wọ́ aláàjì wàsíù ṣọlọ́ọ̀jẹ́ láde gbà lórí ọlọ́run nìkan ìdí ṣáṣá nílùú ìbàdàn wọ́n ní supermarket kò sí nǹkan tẹ́ wá débẹ̀ ojúlówó náà wọ́n ta àwọn kìta gbàrọ̀ gùdù rárá ẹ bá wọn náà kẹ́ bá wọn lò ẹ fẹ́ ra dísù sí inú mọ́tò yìí ni ẹ fẹ́ ra gáàsì làwọn máa ń pè bí tẹ̀ ń pè ní pẹtiró lọ́dọ̀ yìí gbogbo ẹ̀ náà ni wọ́n ní ibẹ̀ ni mo ti máa ń ra àwọn nǹkan tèmi máa ń lò ọṣẹ ti wẹ ní ẹ̀rí èmi òun ọṣẹ ìwé tí mò ń lò wọ́n ti mọ̀ mo tẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀ mẹ́jẹ̀ kó má di polówó ó yẹ kí n bá wọn polówó náà ṣùgbọ́n tẹ̀ fún wa ní wọ́n wa lẹ́bùn ọṣẹ yìí ti máa ń lò ọ̀gá mi rán mi létí iṣẹ́ ọṣẹ yẹn máa ń ta sánsán báyìí bẹ́ẹ̀ bí dìtọ́ àbọ̀ kan ṣe dìtọ́ soap dìtọ́ soap kan mi mọ̀ bóyá premier àbí ìkànnà kọ sí lára kí n má polówó ó wà lọ́dọ̀ àwọn ẹ bá ti débẹ̀ bá ti ní ọṣẹ tí abọ́sẹ̀dé máa ń lò tó bá wálé antiseptic ni ṣùgbọ́n kì í ṣe Dettol soap kì í ṣe Dettol soap antiseptic ni ẹ̀ẹ́dà Clement láti France ẹ bá ń kí àwọn France o Àbẹ̀kẹ́kẹ́yìndé ẹ ní ẹnu hmm, ẹ mọ̀ pé ẹ gbìyànjú ẹ ṣe gan ni ẹ ṣe. Janet Matthew ẹ káàbọ̀ sórí ìkànnì t5 t5 Táíwò Adédèjẹ ní tó gbòmí sọ ọba nǹkan owó ṣe é ní ọba ọba ní tọ́ ọba ní tọ́ba ẹ káàbọ̀ sórí ìkànnì ẹni tó bá omi sọ ọkọ̀ ọba nǹkan Adédàmọ́lá Olúgbénga Oyèdókun àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ẹ́dà Clement láti France Paris lọ́hùn mo ti kí yín náà kẹ́yìn náà tó wọlé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Àbẹ̀kẹ́ mo dúpẹ́ ó dà gẹ́gẹ́ bí mo sọ pé àwọn ni wọ́n fún wa ní yopi daddy both audio and video cd orin tó ṣẹ̀ jáde ní orin kọ̀lin tí àyìnlá kẹ́bẹ́ńkọ́là tó ṣẹ̀ jáde mo ti play ẹ̀ lórí ètò wa dáadáa láì mọye ìgbà wàsíù ṣọlọ́jẹ́láde gbà lórí ọlọ́run ni wọ́n fún wa nílùú ìbàdàn lọ́ba wọn náà bá wọn lò wọn kì í ta pẹ̀rọ̀gùdù ojúlówó ọjà ni wọ́n ń tà àdúpọ̀ pọ̀ lọ́wọ́ wọn o àwòkọ́jọ tọ́ba ẹ jẹ́ kí n mọ ibi tí ẹ bá wà o yọpì dàdì ni máa fún yín yọpì dàdì yọpì dàdì yọpì dàdì máa fún yín ní tẹ bá ní mọ́tò tẹ bá play ẹ̀ nínú ẹ̀ máa fún yín ní ọ́díò tó bá dẹ̀ pé fídíò lẹ bá fẹ́ eléyìí tẹ bá fẹ́ jẹ́ kí n mọ̀ bó jẹ́ fídíò ọ́díò tó bá pa bá lórí ètò ni tí bá ti ń ṣe é ní ẹ máa ṣe méjì máa kàn máa fún yín lọ ni ṣùgbọ́n ẹ̀ sí lórí ètò yọpì dàdì nìkan ni màá fún yín tó bá jẹ́ fídíò lẹ bá fẹ́ ọ́díò ẹ jẹ́ kí n mọ̀ ta ló tún fúláṣì wa ẹ lè pè mí dàrẹ́ẹ̀tì ẹ̀yin ará nàìjà tẹ̀ ń flash flash flash flash flash. ọṣẹ premier cool ẹ ṣe jàre ah, yóò dáa fún yín tí ó pọ̀ yóò da ah, ẹ wọ àwọn tó mọ̀ àwọn tó mọ̀ mí tí wọ́n mọ̀ mí jù àwọn tó mọ̀ mí jù lélẹ́yìn yóò dáa fún yín tí ó pọ̀ ah, ṣe máa ń jí mi wò ni ẹ tí bá lọ bá ti lọ sọ́dọ̀ ọba mi gbà lórí Ọlọ́run máa ń jí mi wò torí tí bá ti ń ṣà báskẹ̀tì ni mo ń gbé àtàwọn ẹlẹ́rìndòdò tí mọ́ mu gbogbo ẹ̀ ọmọ ẹ mọ̀mọ́ jí abọ́sẹ̀dé wò tí bá ti débẹ̀ mọ́ ẹ mọ̀mọ́ jí mi wo ẹ premier cool ọṣẹ premier cool òórùn ẹ̀ da púpọ̀ antiseptic ni òun ni máa ń lò mo máa ń ṣàwá bìbà ni tí bá ti ń bọ̀ nbí òun náà ni máa ń lò tí máa ń mú ṣé bọ́tà ṣé bọ́tà òun ni máa fi ń para gbẹ rárá mi òun ni mo fi ń para ẹ ọmọ tí òwẹ̀ tó ń dán abẹ́rẹ́ mi báyìí ẹ àwọ̀ náà kú ní bàjẹ́ ká tó mú àsìkè fẹ́rẹ́fẹ́ ká tó fi pa ọmọ tí òwẹ̀ tó ń dán ṣe bẹ́ẹ̀ rí mi so adúpẹ́ lọ́wọ́ lọ adúpẹ́ lọ́wọ́ gbogbo iléeṣẹ́ tí wọ́n fún wa ní ẹ̀bùn pé ká máa fún àwọn èèyàn gbogbo èèyàn wa ti ẹ̀wà lórí ìkànnì yìí ẹ̀ lágbára ọlọ́run ọwọ́ ìbànújẹ́ òní kàn yín gbogbo àwọn tí wọ́n dẹ̀ ti fún wa ní owó tí a fi ránṣẹ́ fún tí a fi ránṣẹ́ sí ṣẹ́gun lórí ti àìlera ara ẹ̀ ẹ bá mi máa fún ní àdúrà gẹ́gẹ́ sọ pé mo bá bàbá ẹ̀ sọ̀rọ̀ lónìí Eh, bàbá àti ìyá ni mo bá sọ̀rọ̀ wà ní hospital lọ́dọ̀ ẹ̀ torí ìyàwó ṣe ìbímọ ni ìyàwó ò lè wà lọ́dọ̀ ẹ̀ ó ṣe ìbímọ kò lè gbọ́mọ kékeré lọ sí ilé ìwòsàn eh, ọmọ ọjọ́ mẹ́wàá náà ìjọ wọn ìsìn tó kọjá náà ṣèkó mọ ọmọ tí péjọ mẹ́ẹ̀ẹ́dógún gan pàápàá àbí ẹ eh, kò tí péjọ mẹ́ẹ̀ẹ́dógún ó ti péjọ mẹ́ẹ̀ẹ́dógún torí Wednesday Wednesday tó kọjá ìkọ ṣùgbọ́n Wednesday ẹ̀ ó ti péjọ mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ṣe ìkómọ ó ti péjọ mẹ́ẹ̀ẹ́dógún jùmọ̀ kò lè gbé ọmọ tuntun lọ sí ilé ìwòsàn bàbá àtìyẹ́ ló wà ń bẹ̀ ó ní màámi mo fẹ́ mu ọsàn ó ní kí màmá ẹ̀ bàbá ẹ̀ kọ́ gbé fóònù fún mi ipò ń fẹ́ bá mi sọ̀rọ̀ màámi mo fẹ́ mu ọsàn mo dẹ̀ pe màmá ẹ̀ ipò ẹ̀jọ̀ ẹ̀ bá mi fún lọ́sàn ẹ̀jọ̀ ẹ̀ torí ọlọ́ọ̀ ẹ̀ bá mi fún lọ́sàn mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí délé tọmọ̀sá lóyún lóhùn mo tàgì yín lánàá mo tàgì yín lánàá ṣùgbọ́n mi ò rí yín bẹ̀ anyway mo ti àdí sórí the Center for Family Resources and Women Empowerment mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ mo ṣe máa ń sọ pé ohun tí gbogbo wa bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni tó bá dọ̀la ìbànújẹ́ òní kàn wá ohun burúkú òní ṣẹ̀ sọ́dọ̀ wa ilé ayé yìí kì í ṣe àwa lọ àfi ọwọ́ bàbá yìí ká fi sílẹ̀ ni ṣẹ́ẹ̀rí ká diwọ́ kú dúró kò ní ká débi tá a máa dé o kò sì ní ká má débi tá a máa dé tá a bá dẹ̀ lawọ́ báyìí kò ní ká débi tá a máa dé kò sì ní pé kí ọlá kó dínkù sẹ́yìn rárá o ṣùgbọ́n tá a bá lawọ́ nínú kòtókòtó ọlọ́run ọba olódùmarè ajẹ́kótó ajẹ́kó ṣẹ́kù gbogbo orí tá à ń ṣe àánú fún àwa náà àáràánú gbà nítorí pé mo pe gbogbo yín láì rò tẹ́lẹ̀ àìmọye ló ṣẹ̀sán wọléwé ọmọ èmi náà ṣẹ̀sán tèmi ni mo máa ń sọ so,